ire tèmi kó má ní kọjá mi ọ̀rọ̀ àkóbá bàbá má jẹ́ kárí wọ́n ní kọ́bọ̀ sàmí lọ́jọ́ sí ó ń ṣe fáàrí oṣù dúdùn oṣù ó pọ̀ oṣù dúdùn ó wá ṣolómi ṣòroro bẹ́ẹ̀ ni ẹ̀yin nílé ire gbogbo ní wọ́n ire gbogbo ní wọ́n ire mi àti yín kò ní kọjá wa a máa wá wa wá síbikíbi tá a wà bẹ́ẹ̀ ni o wọ́n ní pé ire gbogbo ní tèmi tirẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀fẹsẹ̀ halẹ̀ ire ló ń wá ire ló máa jẹ́ èmi àtẹ̀yin nílé mo fi tayọ̀tayọ̀ kí n sórí ètò wa ètò yín Miliki Express Miliki with a swag with a sauce with a fàájì ibi tẹ́sí mo máa ní àǹfààní láti ṣe kí ni ijó pẹrẹ o fàájì tí ò lẹ́gbẹ́ èmi náà ni ọmọ yín Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògúnkọ̀yà òun náà ni méjì sọyìn ọmọ ìgbẹ́mìrin ta fowó ra abidi abidi gbẹni obìnrin ògbẹni ọmọ balógun dòdò ń dá wà ọmọ káwò kábíyèsí o ẹ mọ pé tábà ti bá mi pàdé tábà ti rí dèjì ẹ rí dèjì gbèdò swag ọ̀rọ̀ kí ló bá dé ọ̀rọ̀ ìfẹ́ ni o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ ni anytime tábà ti kàn mí tábà ti bá mi pàdé nǹkan tó bá ní tó ti mú bí kí ọkùnrin àti obìnrin kọ́ papọ̀ kọ́ di ọ̀kan ibẹ̀ lẹ ti máa ní àǹfààní láti máa bá mi pàdé máa dẹ̀ máa ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àkòrí kọ̀ọ̀kan tí màá máa yànnàná lé lórí a tún ní àǹfààní láti dé ìta láti gbọ́ èròǹgbà àwọn èèyàn èmo lágbá fún yín lórí ètò lẹ́ni tí èní ó tún yàtọ̀ ẹ jẹ́ wá ṣe ìfilọ́lẹ̀ bí gbogbo ẹ̀ ṣe máa lọ létòlétò lákọ̀ọ́kọ́ náà máa ní àkòrí kan tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí lẹ́yìn tí bá wá mú yẹn lẹ̀ tán ìpele kejì a máa ní àǹfààní láti bọ́ síta láti gbọ́ èròǹgbà àwọn èèyàn kí làwọn èèyàn rí sọ sórí àkòrí ṣó dáa ni àbí kò dáa ni ṣó tọ́nà ni àbí kò tọ́nà ni lẹ́yìn tá a bá tún wá ṣe ìyẹn tán màá wá ní ohun mẹ́ta tí màá lè mú fún yín àwọn nǹkan kan tó yẹ kí a máa mú lò ní gbogbo ojoojúmọ́ ayé ìgbàkúgbà tá a bá bára wa nírùpò bẹ́ẹ̀ yẹn bá ṣe lè máa lò níwọ̀ntúnwọ̀nsì tó jẹ́ pé a máa bá wa á di ti ara wa kò ní jẹ́ ohun tó yẹ pé kò jẹ́ pé tó bá bá wa ó bá wa lójijì á jẹ́ ohun tó yẹ pé a máa lè ṣe létòlétò. ní báyìí lẹ́yìn ìgbà tí ẹ ti wá bá mi pàdé ẹ ti mọ̀ pé gbogbo ẹ̀ ní pẹrẹu ní fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí bẹ́ẹ̀ ni Miliki Express lélẹ̀ ibi ìbàlẹ̀ tí mo máa gbọ́ àwọn latest trending news bó ṣe ń ṣẹlẹ̀ ní agbo ti entertainment ẹ fẹ́ gbọ́ bóyá ń lọ ní ní agbo ti àwọn ìfẹ́ bóyá àwọn ti celebrity relationship ẹ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ sì máa ní àǹfààní láti gbọ́ mi báyìí lẹ́yìn yẹn tó bá dẹ̀ sí yẹ pé bóyá àwọn bíi comedy skit àwọn àwọn tó jẹ́ pé wọ́n máa ń mórí wálẹ̀ ṣẹ́rí irú àsìkò báyìí mọ̀ pé èèyàn á ti ṣiṣẹ́ orí á ti gbóná àwọn tó lè mórí wálẹ̀ tó lè mára tutù tó lè tó lè cool mind yín tó lè jẹ́ kára yín sọkútù wọ̀wọ̀ ibi ìbàlẹ̀ tí mo máa gbọ́ àwọn latest trending video àwọn latest vibes tó ń lọ ní gbòòrò ibi báyìí náà lẹ ti máa ní àǹfààní láti máa rí wọn lọ́kànjọ̀kan ní báyìí ẹja sáré lọ jọ sí orin self made by lighter ẹja kọ́ lọ gbọ́ self made orin ẹ̀ ṣe kí ni ó ní kìmínú ó fẹ́ ká kọ́ lọ gbọ́ self made by lighter tábà padà wá àwa mú gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan nípele nípele ẹ má yí kúrò bẹ́yìn tèmi mi kúrò bí.